Went out on a million. Baby, you got me. Baby, you got me. Cause you're the only one that I see. ní ẹ̀yin nìkan ni mo rí lórí ètò mi ò rí anybody tó ní pé kí ni olólùfẹ́ mi ni èmi kan ṣe kí ni mo love ní gbogbo kò í jẹ rush rush you know rush chickily ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò ìjọyà tó sharp properly ìjọyà tó dùn tó kí tó yí gbogbo ẹ̀ tí mo pé tí n bá ti tẹ́ pẹpẹ ètò báyìí oh my gosh everything a máa ṣe kí ni a máa lọ on point on point on point tó ní pé kí ni àwọn top ten ti wà níkàlẹ̀ in fact mo lè pè wọ́n top ten mo lè pè wọ́n top fifteen top twenty àwọn orin tó yá yìí tó gbóná fẹrifẹri bí àmàlà tó jiná gangan gbogbo ẹni mo gbé wá bọ́ńpẹ́lì bọ́ńpẹ́lì bọ́ńpẹ́lì bọ́ńpẹ́lì bọ́ńpẹ́lì Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi ọmọ bínú Simeon tó ni wọ́n tábìlì ṣí sí aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó ṣe kí ni tó gbá sí tó dùn tó kí tó ti ṣe kí ni tó yí bóbó onílò ní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ torí pé kí ni àwọn orin tí wọ́n ní fún yín lónìí wọ́n yàtọ̀ wọ́n pèrègede lórí ètò àìtó yín ìjòyà ẹ̀yin kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin yìí náà hmm. orin yìí gangan ló fẹ́ bí number one person tí mo fẹ́ gbé wọlé sórí ètò yìí tá máa fi ṣe kí ni tá máa fi boogie down tágọ́ ni mo sọ̀rọ̀ nípa ìtẹ́ bá ń gbọ́ hmm. olúwa ẹ ṣe wọn mọ bó ṣe ń wọlé bẹ́ẹ̀ ni báwo kan lówó ṣe ń wọlé ó ń wọlé sínú àpò wa ní gbogbo ìgbà lọ́dọ̀ ta ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ láìta láìta láìta láìta hmm. ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ọmọ Ọlámídé ni ọmọlámídé tó pọpọpọpọ ṣìṣìṣì tó dúró digbidigbidigbidigbi ó leaves. wọ́n á ní sí àwọn gan lórin tó dùn tó kì í tó yíwọ́ tó ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan tí àwọn èèyàn ń gbọ́ lónírúurú tí bá ti sọ̀rọ̀ jù nípa fídíò ẹ ti mọ̀ pé fídíò yẹn very very very very special torí pé kí ni ọ̀dọ́mọdé obìnrin kan wà nínú fídíò yẹn oh my gosh girl yẹn ó ti dùn jù torí pé kí ni aṣọ tó wọ̀ ó ń gba yagiyagi lára mi yellow top and then a blue jean then funky fight style kind of style tó yẹ pé mi ò tí ì rírí fídíò yẹn very very cool ó wá ń bá ọmọ yẹn sọ pé kíni kó ṣe tòun kó jọ nítorí ọlọ́run kó love òun in fact fídíò yẹn ó cool sound ẹ̀ very very interesting ẹ kọ́lẹ̀ gbọ́ orin láti ọwọ́ láìtọ́ tá a bá padà dé ẹ máa mọ̀ wípé orin tó yá yìí ni Mona Lisa ó bọ̀ kankan lálálálálá láìta nìyẹn láìta tó ṣe kíni tó dùn jù tó ní pé kíni tó bá ti ń bí orin lóríṣiríṣi a máa rí gbogbo àwọn packagings and all that ohun ẹ̀ ó yàtọ̀ ó ń rọrí ẹ̀ ó dùn ó kí ó yí bóbó until the next step one gbọ́ nípa beat tó jẹ́ pé ó wà very very exceptional àwọn beat ọgbẹ́ tẹ bá ti ń gbọ́ wọn lónìí rẹ̀ máa ní pé ok ok ó fẹ́ máa sound so so international tẹ bá sọ̀rọ̀ nípa àwọn beat yẹn jẹ́ nkẹ́ bá mi lọ́gàn sórí t to the i to the v tágbọ́n ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo hmm. ń sọ̀rọ̀ nípa Akin Alabi ó perégedé ó yọrantí ó wá gbórin tuntun ìjáde tí à ń pè ní wàá wà alright orin yẹn ó ṣe kí ni ó tà wìtìwìtì ó dùn ó ṣe é jó sí tẹ bá gbọ́ orin kan tí a ti gbọ́ sẹ́yìn American song tó sọ pé I am happy and da da da da da da. Ẹ àwọn tó mọ orin dáadáa ó ti mọ̀. Orin tó ní ṣe pẹ̀lú ìdùnnú, orin tó ní ṣe pẹ̀lú ayọ̀ ni. Tí a bá gbọ́ àwọn lyrics orin yẹn mọ̀ pé ah, ah so so on point. Tí a bá gbọ́ wàá wà alright, wàá wà alright, no need to worry, no need to worry. Tó bá sọ pé kí ni mi ò lówó lọ́wọ́, má sọ bẹ́ẹ̀. Ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ TIV yẹn Akin Alabi tí a bá padà yẹn máa mọ̀ pé kí ni orin yẹn ó wà very very very sumptuous. À ń sí ẹ má sọ bẹ́ẹ̀ yẹ wàá wà alright ẹ ẹ wàá wà alright ẹ ẹ no need to worry torí pé kí ni gbogbo àwọn ìrònú wa gbogbo àwọn pẹ̀gàn pẹ̀gàn wa dandan ni wọ́n ṣe kí ni wọ́n máa ṣe well done sir fún wa nígbà tí ó bá yá after the next song mo sọ fún ìtọ́lá ìtọ́lá pé pé ó ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná òun gangan ni ètò tòní bá yes hati hati hati tọ́lá pé wọ́n kàn kiss Daniel yes o dẹ̀ bá ń gbọ́. gosh, look at that girl, the way she did it, Can't lie, eh, wine poco, go down for Wine things ló bá dé torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí. Kiss Daniel ó ti bí orin tuntun. Èkó hmm. ẹ wá rí àwọn ẹ̀yọ́ lóríṣiríṣi tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tó back up torí pé kí ni so so international and so so traditional. Ẹ ká lọ gbọ́ orin torí pé kí ni ó kún fún àṣà àti èdè Yorùbá. À ń bọ̀. If you no fit wise for Lagos, no be Osi call you make you come Olokam. If you wan blow sand na Lagos you go dey láti ọwọ́ Kiss Daniel ẹ rí i pé orin yẹn ó kún fún àṣà àti èdè in fact èkó gangan nílé èkó rárá pin sí aláràgbà ìdániwá even gan lẹ́kọ̀ọ́ amúlùdùn niwá orin tí wọ́n wá tún kàn òun gangan ni tú bàbá Dangote bàbá yìí ti máa mọ̀ pé bàbá ni bàbá ó jẹ́ ní gbogbo ìgbà torí pé kí ni very very very very powerful ni wọ́n tó bá gbé báyìí ara náà fi dá tó tó bá gbé báyìí náà ara náà ni wọ́n fi dá tágbọ́n ni wọ́n picture oops ẹni tó wá feature. yìí ó yàtọ̀ torí pé kí nígbà tó ń mu jáde mo ní oh my gosh wájẹ tẹ bá ń gbọ́ nípa wájẹ máa mọ̀ mí pé orin ló kún síbẹ̀ orin kún fọ́fọ́ orin bí orin nínú wájẹ torí pé kí ni tẹ bá gbọ́ orin àwọn wájẹ lóríṣiríṣi àwọn mọ̀ pé very very very inspirational ni ó wá mú wájẹ dání pé orin tó pọ̀ súnkàn yìí hmm, èmi àti ẹni àjọ máa ṣe ẹ kọ́ lọ gbọ́ orin láti ọwọ́ tú bàbá ẹ wájẹ máa máa sọ orúkọ orin yẹn fún yín tí a bá padà dé à ń tí mo fún yẹn láti ọwọ́ two baba future wàjẹ́ bẹ́ẹ̀ ni frenemies ó sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìjánikulẹ̀ láti ọwọ́ ọ̀rẹ́ láti ọwọ́ ọ̀tá ọlọ́run jẹ́ ká bọ́ sí wọn láíláí àti láíláí a ò ní ṣe kí ni a ò ní bọ́ sí ọwọ́ wọn. until the next ẹ bá ń gbọ́ nípa all of my property pọ̀npọ̀n all of my property pọ̀npọ̀n I give you security <laughs> kíkọ́ ní sọ̀rọ̀ nípa tá bá sọ̀rọ̀ nípa security and sọ̀rọ̀ nípa Mr Easy kí ni olórúkọ orin tuntun tó ẹ̀ṣẹ̀ bì jáde lọ́wọ́lọ́wọ́ báyìí supernova supernova kí ló gan ló bá supernova tán àti wípé kí ni kí gan ni supernova ẹ ká lọ gbádùn ara pẹ̀lú orin tí a bá padà dé ó sì ń dùn lórí ètò àìtó yín ìjọya à ń bọ̀. láti ọwọ́ Mr Easy, orin tọ́pọ̀ wá súnkàn òun gẹ́gẹ́ ní Falz the Bad Guy featuring Daus House kíkan lórúkọ orin alákọ̀rí ẹ ti mọ̀ pé pẹ̀lú Falz the Bad Guy ó wà very very exceptional torí pé kí ni ọ̀rọ̀ ẹ̀ máa ń taba so so so many people kíkan ní alákọ̀rí kíkan bí alákọ̀rí ọmọ tuntun ni ẹ jẹ́ gbọ́n tó tàn mọ́ alákọ̀rí à ń bọ̀. and the girls no Gucci. Chills made it mo lérò pé gbádùn orin tí mo ṣẹ̀ṣẹ̀ fún yín láti ọwọ́ Falz the Bad Guy orin tọ́pọ̀ wá tún kàn òun gangan ni Simi simi simi simi tí a fi future pato ranking very very colourful video gígan ní orúkọ orin Jericho orin tí wọ́n fẹ́ fi tẹ́ǹdì ohun gangan ni adikabasa eh lọ́dọ̀bàjásà bẹ́ẹ̀ ni of lọ́dọ̀bàjásà featuring Wizkid àti Ọlámídé Dọ́tọ̀rí ẹ jẹ́ ká lọ gbọ́ orin méjèèjì tí a bá padà dé Combo Park ló bá dé à ń bọ̀. mo lérò pé gbádùn orin méjèèjì tí mo fún yẹn bá to back another combo pack ló tún bọ̀ kọ́kọ́kọ́kọ́ sórí amóhùnmáwòrán yín torí pé kí ni àwọn orin tí mo ní fún yín lónìí hati hati hati hati hati hey tẹ́ bá ń gbọ́ nípa q dot bẹ́ẹ̀ kẹ́ ti mọ̀ wípé dot dot dot so on point nítorí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí kó sì dànù òun gangan ni ọ̀pọ̀ súnkàn lórí ètò àìtó yín ìjọya orin tí wọ́n fẹ́ ti tẹ́ǹdì kẹlẹ́gbẹ́ mẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́gbẹ́ nílò láti mẹgbẹ́ torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí Adékúnlé Gold ló ń bì á mọ̀. go Koshiyan. Bàbá tí lọ fẹ́ gé lórí sẹ́mu tó bá dé. Kò yọ orí, ilé tiẹ̀ ò sanwó rí ni wá àmọ́ a ò kí ń ṣọlọ́run lórí Instagram at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV kẹ́ ṣe kí ni kẹ́ connect pẹ̀lú wa káà ṣe kí ni ká connect pẹ̀lú ìtọ́ bá lè kàn sí èmi ọmọ yín àti Yusuf Olúbùsọ̀lá ni mo dúró digbí sí lórí Instagram orin pọ̀ nílẹ̀ orin méjì péré náà ni ẹ má ṣe ṣe kí ni ẹ má ṣe jáyà Latin Future Tiwa Savage Ṣọ̀tàn àti orin kan ni máa fi ń lẹ̀ sí bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìjọyà ó máa ṣe kí ni ó máa jáde pẹ̀lú more bumper package bye. This should be played at high volume.